شهر رمضان شهر مبارك شهر بركة وخير ربنا سبحانه وتعالى أرسل نبيا محمدا صلى الله عليه وسلم ومكث ما شاء الله يمكث بمكة المكرمة ثم أذن له بالهجرة إلى المدينة ففرض الله سبحانه وتعالى على نبيه ولا بالأمة خاطبة الصوم في السنة الثانية من الهجرة فصام رسول الله صلى الله عليه وسلم تسع رمضانات وأكثرها تسع وعشرون يوما أمتنا الرسول صلوات ربي وسلامه عليه وقد علمنا أحكام صيامنا وما تعلق بهذا الصوت جاء في الصحيحين إلى من بخارنا مسلم في غيرهما بل جاء في السنن عند أبي داود وعند الترمذي والنسائي وابن ماجه من حديث أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا انتصف الشعبان فلا تصوموا هذا الحديث في السنن إذا انتصف الشعبان فلا تصوموا والحديث ثابت ثم جاء في صحيح أبي هريرة رضي الله عنه أيضا أن رسول الله صلى الله عليه وسلم قال لا تتقدموا رمضان بصوم يوم أو يومين إلا رجلا كان يصوم صوما فليصوم وكذلك أيضا جاء في الصحيحين من حديث امرأة بن حسين رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم لقي رجلا فسأل هل صمت من سور شعبان شيئا قال لا قال فإذا أفطرت فصم يوما فصم يومين الحديث فقال فبدأت سوى والمسلمين المرأة الاثنين ثلاثة النبي صلى الله عليه وسلم ẹni ọba jà láti wà máa jẹ́ ìṣẹ̀ fún wa aláwọ̀ bá ń tàbí fún ìjà nàbí wa bá ń tàbí kọ́lá rẹ̀ àti àwọn ará ilé nàbí àti sọ̀hábà rẹ̀ tí àwọn náà pẹ̀lú àwọn tọ́ọ̀tẹ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ẹ̀rọ ìyànú ẹ̀sìn mo ń fi àsìkò náà méjì dọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bó ṣe rẹ̀ sí ìdẹ̀rù rẹ̀ kọ́ ẹjẹ́ akọ̀nà ọlọ́run eléyìí náà ni àkọsílẹ̀ tó bá dé sọ fáwọn tọ̀lọ̀ sáájú wa bó náà làkọsílẹ̀ náà Allah subhanahu wa ta'ala ọkọ̀ aláṣẹ ìyáì mẹ́yà ní wọ́n Kùrán ọ̀rẹ́dà ń bí ọ̀rọ̀ nígbàdà ní kẹsì rẹ̀ nínú àwọn tí wọ́n payá rẹ̀ sípa ní òwúrò fún láyé àti ọmọ ìjà tí a wà ń bẹ̀rù ọ̀rẹ́dà ní kẹsì rẹ̀. ọ̀pẹ ní fọba dẹ́dà tí ó sì ṣe ọ̀nà tá a máa gbà fún ní ojú kan ẹ̀ka máa kírun nìkan tí ó fi wá sú ẹ̀mí wa. kò sì tẹ́ ní ojú kan ẹ̀sá máa tí ò fi wa ọ pẹ̀ka àwọn yìí nínú bẹ́ẹ̀ o náà ni Ramadan tó bá dẹ́dà fún wa tá a máa ń gbà ní oṣù kẹsàn-án oṣù ojú ọ̀rọ̀ lọ́dọ̀ àwọn mùsùlùmí èyí tá ń wa Ànábì sallallahu alaihi wa sallama ọwọ́ akọ alẹ́kọ̀ọ́ pọ́pọ̀ sábà pé nǹkan bàdé dára nù Ramadan ó di ọ̀rọ̀ yàn fún Ànábì sallallahu alaihi wa sallam lẹ́yìn ìgbà tí ìsìláàmù di ọmọ ọdún mẹ́ẹ̀dógún Ànábì ló àti ní gbangba. Hàtà

ṣùgbọ́n tó pọ̀ jù nù tó 29 kama jáà fi súnà min hadith abẹ́bùn rasulun rọ́dí allahu gana ọ̀dọ́ bó ti wọ́n hadith abẹ́bùn rasulun jama kakọkọ musowona ní manéjì ààrẹ ni lókù pẹ́mì kóòtù ní aṣáájú táàjọ máa tẹ̀mì lè rọ́kọ bí ànàbí máa

ọ̀sán yín òru yín tẹ́ ẹ bá tí ó lọ́tí ànábì bẹ́ẹ̀ tí sọ̀rọ̀ àtúfọ́ ilé ọmọ kọ́sẹ̀ rẹ̀ àti bí ṣe máa ṣe à yídú kápò tọ́lọ́bá jẹ́ bẹ́ẹ̀ lẹ́mìí ẹ pọ̀ látọ̀rọ̀ àtúfọ́ muhibba muhammadin a ọmọ tó wa owó ọmọ ènìyàn ohun nàbí àdámà ó tọ́ ní ìyẹn rẹ̀ pé olólùfẹ́ ànábì bẹ́ẹ̀ sì ni annali muhibba ma'ali habibi sayo ó o àwọn olólùfẹ́ bọ́ọ̀lù àtàmà olólùfẹ́ bọ́ọ̀lù òun àtàwọn olólùfẹ́ fẹ́ràn kà àwọn olólùfẹ́ ọlọ́tí alẹ́ àfìlà yàwó ma èdè bákùbù lè bákùbù ní àbí wọn ìlà ìtẹ̀tẹ̀ ṣùgbọ́n kó kú àwọn alájọ kópa sọ̀tọ́gbà ìjàmà wọ́n pọ̀ sọ́rọ̀wátò rọ́bì wàsálàmù àlẹ́yìn anábì gba rọmọdán mẹ́sàn èyí tó pọ̀ ju bẹ̀ 29 ní ṣùgbọ́n pàtàkì mélòó wa ń ta ti bẹ̀ àwọn àfa lè kí ọmọ bá ní ẹjú ọ̀rọ̀ lè kí ó nìyàn àwọn bọ̀ anábì sallallahu alaihi wasallam ìwọ̀n ń bẹ̀rẹ̀ àti sọ̀rọ̀ pé láta ọjà mú ó tó kàdíìsì lè kàdíìsì àwọn alùsùnà mẹ́rẹ̀ẹ̀rin ẹgbà wa imam abu dawud imam tirmidhi imam nasai imam tirmidhi nínú àdíṣẹ́ àbí ìrọ̀rọ̀ àdíṣẹ́ àbí ìrọ̀rọ̀ ni ó sọ lọ́nà ni ìdàntàfàfà ṣàbánú pàlá tẹ̀sómi tí ṣàbán bá ti dá lójú ẹmọ́gbáwẹ̀ mọ́wó ṣàbán tó a ti pín lójú ẹmọ́gbáwẹ̀ mọ́ láti bí irú ìjẹwà orílẹ̀-èdè ṣàbán ẹmọ́gbáwẹ̀ mọ́wó tó a ti pín lójú ní hadithi nọ́sí rọ́wì àbúrò ọ̀rọ̀ tó bàwá oṣù ọlọ́ni látàkọ́dàmú rọmọbọ́nà ìṣọ́wùmí yọ́wùmí wọ́la yọ̀wùmí ìlàrọ́dùnà kẹ́rì yẹ̀sùn sọ́dún fún yẹ̀sùn ẹ gbọ́dọ̀ gbà wẹ̀ sáájú rọmọbọ́n tí ó sọ́dọ̀ ti kújọ́ kàdọ́mẹ́kì ẹ̀mẹ́gbà wẹ̀ máa ó tàkọ́kọ́ ó sì ẹ̀ẹ̀kejì òjòfin ìwábọ̀ kọjá àlàjì wọ́n tó kújọ́ kan àbòkúgbọ́ méjì hadith àkọ́kọ́ yìí ọkọ̀ nínú àwọn mímọ̀ tẹ̀tọ̀kẹ́ lọ́kọ̀ ṣùgbọ́n àti wọ́n tẹ̀bọ̀ hadith tọ́fẹ̀tẹ̀ múlẹ̀ ní abọ́bí ìtumọ̀ rẹ̀ ó ń sọ ọlọ́run sọ pé tí ìṣàbá bá ti dá méjì kánú bá wẹ̀ lọ ó tún nínú tó bá ti kújọ́ méjì tàbí tọ̀ kan bá bẹ̀rẹ̀ rọmọdọ́n òní ká mẹ́tò gba àwẹ̀ mọ́ bóòlù àti afẹ́ màtúmọ̀ rẹ̀ ẹ̀jẹ̀ àmọ́ àmọ́ sọ̀rọ̀ ìhàyè ìdàmùkọ́ rẹ̀ mọ́sẹ̀ nínú àríwí ìmọ̀rọ̀mùn hussein ìmọ̀rọ̀mùn hussein náà sàfẹ́ràn lọ́jọ́ kan lọ́ba pàdé ọkùnrin kan àti wàá tó. ṣúra ọ̀dọ́ lọ́bàwá nínú àbùdájì nínú àwọn gbólóhùn tí máa jẹ́ olójú ara rẹ̀ olójú ara rẹ̀ jẹ̀mọ́ra gbogbo ẹni tó kéwú ẹkú oríire o ọba gbogbo èdè òun náà ní èdè lárúbáwá kí la bí ń sọ pé gbogbo ẹni tó bá ti gbà pé kí wọ́n bá léèyàn wà lẹ́kàì èèyàn wà education pé ẹlẹ́lẹ́ iye ẹlẹ́kọ̀ọ́ ni o ọwà lẹ́ bá ti gbé èbò ni ó ń dánwọ̀ mọ́tí sọ àwọn tí ó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ plane àtọ́kọ̀kọ̀ àǹkẹta ń ṣe èdè ìlú ẹlòmíì ló fi kọ́ gbogbo ẹ̀ bí wọ́n sọ kọ́ọ̀bù sọ̀kọ̀mọ̀ fún ẹ̀ èyí tó wá lé èbò ni ń pè ní ìmà professor lónà àwọn sọ fún ọgbà pọ̀ ẹgbẹ̀ ìgbà bẹ́ẹ̀ onígbòsẹ̀ rí nìyẹn kẹ́ ọba ti rí bẹ́ẹ̀ kò ẹ̀kọ́ ní ọmọ kápẹ́ lórí bẹ́ẹ̀ ọ̀rọ̀ lẹ́yìn tí ó dàrú tí bá ń sa gbogbo ayé jọ wọ́n wá fẹ́ pẹ́sẹ̀ntì wọn kalẹ̀ ẹ̀yìn bá gbogbo ebe tí o ibi ó kí ń sọ lọ́wọ́ ní gbogbo àgbáyé ó ti jẹ́ tí ṣègbó lọ́wọ́ ó dé ní ẹlẹ́ẹ̀kejì tí ó bá lédè kan kún orí ti wà lọ́ ìfòmọ́bìnlá ilẹ̀ ìlàyà ìdáwò kò sí èdè tó lẹ́gbẹ̀ẹ́ ìdè lọ́wọ́ tí a kàmì lọ́dọ̀ ni tọ́bá dorí kodò kí èsè tọ́fíkì mú tó ní bá yọ nímú rẹ̀ olóòkọ̀ fún omi òkú tọ́bá jẹ́ ní èdè Yorùbá ni àsopọ̀ àsopọ̀ àsopọ̀ ní iṣó ìdajì tọ́jáde níbi ràkùnmí àwọn níbi ọ̀yọ̀ kẹfún tí ràkùnmí bá rúra wọ́n lè dè fún gbogbo nǹkan yìí ìní ẹni fún. Ó ń sọ́rọ̀ wọn sọ́pọ̀ níbi pé látà ọ́dà mú Rọmọdọ́nà. Nílẹ̀ ìrọ́gbọ́ wa, tí ẹni ara ti méjì bá ti pàdé ara wọn, tí haroka ti ẹ̀gbà tó bá ti jẹ́ nǹkan kan náà, wọ́n máa ń pa ìkẹ́rẹ́ nínú méjèèjì. Kọ́rọ̀ yóò lè fúyẹ́ lẹ́nu. Látà ọ́dà tí ó bá wá sí méjì báhùn tí alákà àwọn bá ké yìí a gbọ́dọ̀ pàtàkàrẹ abadan gẹ́gẹ́ bí pé kí rọmọdọ́ọ̀nà tùtàkọ́ farúgbónù kí ni rọmọdọ́ọ̀ wọn ọba dómọ̀ ẹ̀ẹ́dẹ́jì ọba fatia tí nǹkẹ́ kọ́ gbọ́dọ̀ ọ̀rin méjèèjì àbíbí wọn bá wá sọ̀rọ̀ nìkan wọn pé láàtà àbíbí wọn bá wọn lọ́wọ́ sọ̀rọ̀ wọ́n tún ẹbí rẹ̀

tó ọgbà nínú sóòrù ṣàbán awáfẹ́ ti níbẹ̀rẹ̀ sí àwọn àdíjì mẹ́lẹ̀ sọ ọgbà ọ̀wẹ̀ báyìí bí níbẹ̀rẹ̀ ṣàbán ìkéjì pọ́lọ̀gbà àti jọjẹ́mù ìjọjẹ́ sí ṣàbán àjẹ́ wípé súrọ́rù gbẹ̀yẹn ìgbẹ̀yìn nítorí pé lójú méjì a wà gbé wá padà ànàbí wa sọ pé nù tọ́rọ̀ ń bá ti ṣe ń rọrùn kọ̀ṣẹ́ wa kò sáà bá sún sí nọ̀tán yá àgbà àwọn ẹbí ijọ́ méjì padà ànàbí fún dédé tí ó gbà ìtumọ̀ ẹ̀ ni pé gbogbo ẹnìkẹ́ni tó jẹ́ pé kì í gbáwẹ̀ tẹ́lẹ̀ tó bá wù ú lè gbàgbé tó bá àwẹ̀ ọmọ ńlá gbogbo wa lájọ free láti one ṣàbán di fifteen gbogbo ẹni táwọn ọmọ tẹ́lẹ̀ stop wọ́n wá wà wí a ń lójú ogun gbogbo ẹni tó jẹ́ táwẹ̀ mọ́lá nọ́mbà mọ́ndé nọ́mbà tọ́jẹ̀ ojú àti ẹgbà ṣàbá ìdálóbì máa gbà ń sọ àdúgbìyàrí láàárọ̀ jùlọ àtẹnitọ́ bá jẹ́ kó ti láàwẹ̀ máa gbà ó wọ̀ máa gbà ń sọ oúnjẹ ìlú ẹ̀ lẹ́ntánà bí wàá pàdé tí ń sọ pé kí ló mú ọmọ gbàwẹ̀ nígbẹ̀yìn ṣàbá àwọn tó mọ gbọ́ tó sàrẹ̀ náà ni kò mú ẹni tó bá já láàwẹ̀ tí máa gbàwẹ̀ àwọn ẹlẹ́ẹ̀kan lọ́dún ló mú ọ̀rọ̀ yóò kíá àwa sùn síwájú yẹ Ànábì sallallahu alaihi wasallam ọba ní sọ̀rọ̀ tẹ́bí ọba rẹ̀ tẹ́rẹ̀ jáà fi sahihayn min hadithi Abdullah ibn ومن حديث أبي هريرة رضي الله عنه صحابة ذلك وقف توني بس كلو رؤية الهلال رؤية الهلال ريري لكشف أنا بني ọba dẹ́gbà náà máa ṣe bẹ́ẹ̀ ní èdè lọ́gbàwá wọ́n tó lè mú pọ́nà wá wọ́n ti kọ́kọ́ dá ọ̀nà ìyẹ̀dá sáàtì lẹ́jẹ́ bá wù ṣùgbọ́n lábà máa sọ kọ́ bá jẹ́ pé tí ò ní ìdí kákọ́ dáàbò ẹ̀ máa ní iná àǹzàlnáhù fèrè dákìlọ̀. ọ̀pẹ iná àǹzàlnáhù kùránà ilé ẹ̀jọ̀ kọ́ni wà máa àdúrọ́kà àbúrẹ́kùn kọ́ni ilé ẹ̀jọ̀ kọ́ni kọ́ni wà lùṣà. ogun kọ́ni kùtùmọ̀ pé ó ti bá ní sọ tọ́pọ̀ à níbi àlàyé ìwọ̀n ọwọ́ agbẹ́tọ̀ mi wà lójú ẹsẹ̀ irú ẹ̀

kò ní àbàwọn ní òtẹ́sí rẹ̀ akẹ́kọ̀ọ́ ẹni pé náàmù ọmọ tún òmíyùn àwa ní yọ Kéèyàn máa lóòrùn lè torí láàfáà ọ̀pá nípa ọmọ lọ náà, òun mà lọ náà. Ṣé ìsìláàmù yóò tán?

gbogbo ọ̀pọ̀lọpọ̀ ló ti lọ mẹ́ta mẹ́dínà ní wábí déédé ìrìn àjò tí ń bẹ mẹ́ta sí mẹ́dínà ó lé kí sí ìdí kọ̀ọ̀kọ́ ọmọ ẹ̀nà nínú ọ̀nà kó lè ráyè jókòó jẹ ìyà ó ń ọ̀tọ̀ bí àwa náà ní á lè jẹ náà wa inú wa bọ́ bí wọ́n sì lọ gíga wa jẹ sí etí ṣe láwà wọ́n ọwọ́ ká lè rí kòkó oúnjẹ sí ká lè gbádùn bẹ́ẹ̀ náà wọ́n ti fọmọ náà èkìtì e, e, e, ìdíre ọ̀tún yóò jẹ́ déédé mọ́kàtí mẹ́jìnà ìkìtẹ́jì náà ẹni ẹnu wọn kọ́ nísìnyí ìjábá yìí kókò déédé òkè òdù yóò sì pé ta ti tú ẹwọ bẹ́nu yóò ṣe tó láti lè bá ara yìí òkè òdù mẹ́mì eléyìí náà nìkan mọ̀ wá bọ́ọ̀lọ́ máa sọ wípé jẹ̀mọ́ ọ̀nà ọ̀sọ̀ kọ́dà tí ìṣẹ́ ìfìyà mẹ́jẹ iná fúláyà àwọn ọmọ èlò ìkẹ́nà yìí ìjà mọ̀tẹ̀mọ́ sí wọn wọ́n bẹ́ nìkan tí ìjà mọ́lọ̀dún kan ọwọ́ ajẹ́ sọ́jà nígbò tó rẹ̀ nǹkan sọ́jà kẹ́bù ẹ̀kọ́ ni ẹ̀sí tí ìjà wá ní nàìyú ó ní tàbí kéèyàn máa nẹ́ kò sí nínà tó dùn tó kéèyàn máa nẹ́ tí ò lè nà padà ọmọ eke náà ti mẹ́wàá padà kéèyàn má bàgbàjẹ́ ní ìdó yẹn àwàmọ̀ Ànábì sallallahu alaihi wasallam in tó sọ fún wa nìyẹn pé ẹ má bẹ̀rẹ̀ àwẹ̀ ẹ má túnú náà oṣù ẹ ìdàrọ́ àlìhìláàlà alẹ́lùbálàdé hálàzímẹ̀ jẹ̀mí àlẹ́sì sọ́ọ̀mù tí ìlú kan bá ti rí oṣù tí gbogbo òṣìṣẹ́ ayé pátá ìní kí bẹ̀rẹ̀ àwẹ̀ ti jẹ́dọ̀ fún béèrè tó dáni apákan àwọn mímà wọ́n ní tí wọ́n bá ti oṣù bí kan lágbàáyé gbogbo òṣìṣẹ́ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ fọ́nìtò ìlẹ́sìtẹ̀tẹ̀ àwọn bí káàkiri àwọn àfá tí a bá ti kọ́nà wọn ìbá rí ń tọ́gbò wọn ìbá rí ń gánà ọ̀rọ̀ àkọ́kọ́ nù àwọn tí wọ́n sọ̀rọ̀ ọ̀nàbà tó fún méjì àwọn kan nínú àwọn ọ̀sọ̀ tó gbò àwọn ọ̀sọ̀ gánà àwọn ọ̀sọ̀ amẹ́ríkà àwọn ọ̀sọ̀ ìgbéyàwó ní tó lè gbogbo ayé bẹ̀rẹ̀ àwẹ̀ tí wọ́n bá ti orósùn ní mẹ́ta inú pé mọ́kà níyà gbogbo òtọ́dẹ̀ ni ẹni ìdíṣì jàmá ṣe wẹ́rẹ́wẹ́ kónkóló ni ó nílá ni ó gbogbo nítorí ọjẹ́ bí wọn ọ̀bá ojú ẹ̀kọ́ mọ́kà ká ti tẹ́ kọ́dọ̀kọ̀ wà lè pásítọ̀ kọ́ wà lórí jọ́ọ̀jì ọyọ wọn ti ẹ̀dá akọjú ó fi kò ti tẹ́bà pẹ̀lú máa ṣiṣẹ́ máa sóòkù ní sóòkù ọmọ bí wọn máa kọ́ṣẹ́ ìjìnlẹ̀ àwọn ọ̀nà mẹ́ta ni ọ̀là kọ́ bẹ̀ ọlọ́run ṣe o àdúpẹ́ o ọlọ́run ṣe o àdúpẹ́ àdúpẹ́ ṣẹ̀fẹ́ ọ̀rọ̀ àkọ́kọ́ ni pé tí wọ́n bá ti rí bìí lágbàáyé tí ogun wọ́n bẹ̀rẹ̀ àwẹ̀ ṣùgbọ́n ìṣẹ́ ń mẹ́sùn pé méjì ibo àǹkàní maka tó wọ́n ní ya gbogbo olù àǹkàní náà ẹni wíà ni ọ̀rọ̀ kan lọ ọ̀rọ̀ kejì tí wọ́n bá ti rí ní ìlú tó òun wọn papọ̀ bí wọ́n òun wọn ní ọ̀rẹ́ àárọ̀ wọn papọ̀ bí irú Nàìjíríà Togo ìyá àti Ghana ó yẹ kí wọ́n lè jọ gbàgbé papọ̀ apákasọ̀rọ̀ ìlímù wọ́n sì ń papọ̀ lóòtítọ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ míì ọ̀rọ̀ àfáwọ̀ àgbà bá lọ́nà wọ́n ní ìtìbárù ìfìdáàfù ní màkọ́wọ́lì ìmọ̀rọ̀ tẹ́lẹ̀ tá a bá fẹ́ nísìnyí ẹ má pariwo pé ààwẹ̀ kọ́ sọ wá dẹyọ kan ààwẹ̀ kọ́ ní ọ̀sọ̀ wá dẹyọ ìgbọ̀ bá yọ lọ́dọ̀ tiwa ìlà sí máa sọ pé túbù ìtiwọlé ọ́nkẹ́ ìtì ìdájí lọ́dọ̀ wọn ṣé ìwọ́n sọ bá àìsọ́kan tí wọ́n bá tọ́ dá sẹ́mà tó jẹ́ pé tóòrùn bá yọ ń bì ó ti wọ̀n bì kan tó bá ti wọ̀n bì kan ó ti yọ ń bì kan láti ń pariwo gbogbo wa lórí ọ̀rọ̀ ẹ̀sìn wa gbogbo ń bá travel ní Ramadan ó má dájọ́ kéèyàn ọ̀já wẹ̀ lọ́lọ́n ti sọ fún mùsàáfíìrù fún òkè dáre lánàá ní sára nígbé sára ní ògbé tí à mò ń ti ní ìlọsùn rí ya sáàlẹ̀ kò sáà ṣẹlẹ̀ wàhálà o àjùgbà wọ bọ́lá bí tàbíyàwó àṣìṣà ẹ ìdúta wájọ padà ní ìsìn agbó méjì ẹ̀sẹ̀ ń tọ́nà agbó méjì mẹ́rin èyí wọ́n máa bá wẹ̀ lọ́ní o ẹ márùkẹta ẹ bá ń di dọ́pọ̀ lérí bá ẹ wọ́n náà fẹ́ fún mi lábẹ́rẹ́ kan ẹ bá Mùsẹ̀ máa bẹ̀rẹ̀ pé kábẹ̀rẹ̀ nú jẹ́nu àbí òlú jẹ́nu ṣe ló nínú téèyàn lè gbomi tí ò sì jẹ aláwẹ̀ tó wọ́n sì fẹ̀dáwò èèyàn tó ti tọ́ ẹ ń bá fẹ́ mọ̀ pé ìkẹyìn sọ̀kalẹ̀ ní Ramadan ó wo bí sí tùsàwálì tí ó máa le. Ah, mẹ́ta alẹ́ ìbẹ̀wò pé àkáàṣẹ̀ ah, kú Ramadan kọ́ ni ìgbàgbàdì gbogbo ti kákẹ̀lẹ́ ìkẹ́ ti Ramadan ò sí mọ̀ ní táìmù gbàǹkọ́ ló kúkú padà ó ti fọ́ èsù lẹ̀ alẹ́ kẹrù rí mẹ́ta bí àà ah, ọlọ́dún darí wọlé ìwọ́ ì ẹmọ àwọn jímọ̀ wáyìí tí bá ti ń di bí jímọ̀ tí ń bọ̀ tí ń bọ̀ ẹmọ rí oríkì àwọn ọrún ah, ba ìmọ̀mù tẹ̀lé mi báyìí pé náà bá wọ ilé ilẹ̀ méjì ẹ̀yẹ ìgbàgbé ojú bá ọlọ́run ní àdénù àwọn ọ̀rọ̀ kejì wípé ẹgbẹ́ àwọn bílù tẹ́ yàtọ̀ síra wọn o ọ̀rọ̀ iná ẹ̀dá ṣùgbọ́n náà ní pẹ̀lú bílù bá ti yàtọ̀ síra wọn wọ́n lè bẹ̀rẹ̀ àwẹ̀ táàbá wọlé haúsá sọ́dọ̀ wá ń bí náà ó ti ń yàtọ̀ ní iyọ̀ òrùn tí òrùn tí wọ́n bá yọwọ́ ní sáàrì ní bẹ̀dìkúrí àwọn jẹ́ sàárì lọ́mbì bí 30 40 minutes kẹ́ ti yọwọ́

hadithu kùrẹ́ì ọ̀rẹ́bà bá ọ̀nà kùrẹ́ìbù lọ́fọ́dọ̀ màáwíyà ìṣàm ní ìtọ́dọ̀dọ̀ màáwíyà àwọn rí oṣù Ramadan ní jùmọ́ ní Madina wọ́n ní sáb àwọn ilé tí wá túnú wọ́n ètùnú Madina kùrẹ́ìbù wá padà wọ́n sọ bá Ẹ̀kùnrin ìbùwá ní kí a ń pọ́fẹ́ gbèrè yìí ebi ń bẹ̀rẹ̀ mi sì ti dé tó jẹ́ n àwọn mùsùlùmí tó jẹ́ máa wí àti bẹ́ńṣámù ó ti sínú èmi náà ti sínú ìwọ náà sínú onílà àtinú láàánà záàlù nà súnmù hátà nàrọ̀ àwa náà nìyé máa gbà lọ títà oṣù 29 táà 29 àwọn wájẹ́ bábi ti pẹ̀lú láti ẹnu afọ́wà ṣàwùká ní wọ́n tẹ́rì láti tú ákàdá yìí láì mọ́ iye ọ̀nà láti lè bá ọ́ lápàbílẹ̀ àbá òkò dédé àdédé ìjẹ́ bílẹ̀ àbá ti sọ kí àpọ̀ ṣùgbọ́n wọn àfà ní ìsìn àwọn ni wọ́n ájọ́ kòlórí pé ìṣọ̀kan wà alámìírù mùsùlùmí pé gbogbo mùsùlùmí wáyé pátá alámìírù ẹ̀yọ kan tó lè sọ wípé òbítẹ́ ìgbà yìí ṣùgbọ́n wọ́n ní ẹ̀kọ́ ń ga jù kúlẹ̀ sí abẹ́ ẹni tí bá ń darí ẹ̀sìn. Nàìjíríà òòrùn lẹ́kẹ̀ẹ́ náà gbogbo wá wà. Ẹni àwọn ẹ̀sà Húsá o, tí wọ́n máa ti sọ pé Nàìjíríà òòrùn lẹ́kẹ̀ẹ́ náà wà. Ẹ̀rọ wá ọdún ọ̀bà láwá o, kí n tó rí ọ̀sọ́. Kẹ́ pé Nàìjíríà ìní ọwà òòrùn lẹ́kẹ̀ẹ́ náà o, gbogbo n tó rí, yóò kúrú pàtàkì, tí wọ́n ti tí wọ́n bá wá bèmí àti pé lóòrùlẹ̀ sí nàìjíríà o ta ni wọ́n ń pè ní aṣáájú islamu sultan ìsáàtì ẹ̀mọ́sọ ẹ̀bẹ́dàkọ̀ sọ́ o torí tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́ ìbámútẹ́ ṣe ń ṣèjọba ẹ̀bẹ́dàkọ̀ sọ́ o chairman ló kọ́ gọ́ọ̀mẹ̀ntì ẹ̀ ní ìsanwó oṣù fún o ṣe ń tàbí ọ Nàá. Ṣé ẹnìkan bẹ tí ń ṣiṣẹ́ lórílẹ̀ tó wo oṣù ẹ̀wá ìsánmà? pẹ́sẹ̀ntì hàn kàkí sanwó oṣù fóònà wọ́n kò bẹ́ẹ̀ ni ẹ̀tí ní ṣùrù sáà tí a mọ̀kọ̀ kéèkéé múslìmù tó fi jẹ́ o wọ́n ń sọ̀rọ̀ ẹ̀sùn ń sọ̀rọ̀ ìǹkàmí ìdán sultanu òun ni yóò ti agbátẹrù rírí oṣù lọ́rọ̀ ti anẹ́mì láti lọ bá àfẹ́mọ́ mùsùlùmí máa pẹ̀lú Saudi náà bẹ́ẹ̀ lọ́dọ̀ tiẹ̀ ẹ̀ pẹ́sẹ̀ntì ẹ̀ Benin tiẹ̀ bẹ́ẹ̀ Togo tiẹ̀ bẹ́ẹ̀ àwọn èèyàn wà jókòó tójú kan wọ́n sì máa fún irọ́ káàkiri oṣù wo oṣù wo oṣù tọ́nù wo oṣù kẹrin lóṣù màálù wọ́n kàn mọ́ tọ́sà ìjìnlẹ̀ wọ́n máa wojú màálù oṣù kẹrin ló kanga lọ́nìtẹ̀ ń pa àwọn múnsà ìta àti wá pọ̀ haúsá mẹ́nu wọn yorùbá mẹ́nu wọn yíbò mẹ́nu wọn àìmọ́lẹ̀ pòtàṣọ́ tí ó ń ṣe wà láti èdè kékeré lórí pébò láti èrò sí tí a bá sì rí tán sultana ni ó kéde tó bá ti wá rí bá wọn àmì bọ́bẹ̀rún mo ní fóònù ẹjẹ́ a máa rí títí kọlù wọ́n ní bá nine thirty nine tí wọ́n bá ti dé nine thirty nẹ́tọ́ọ̀kì sọ ó gbé ti ọ̀rọ̀ sọ nine wọ́n sọ nine thirty wọ́n sọ ten àárí o àárí o alhamdulillah ṣùgbọ́n a lè ní ìsinmi pẹ̀lú ìsìláàmù wa àfi tá a bá fi ìntánẹ̀tì láàgbọ́dọ̀ fi fún tá a fi fún tá a bá fi lẹ̀ òun náà ni àtàásùbù wájú mọ́ tí méjèèjì mẹ́rin ìpọ̀ ọ̀sọ̀gbá lọ́wọ́ ọlọ́nkọ́láka ìpọ̀ tààsùbù ní ẹlẹ́yàmẹ̀yà dìmúhù ásìlù dìmúhù gan ni gbogbo ojú tí ọ̀bà sí omi mẹ́ ẹ̀dàkùn bóòlù ti fẹ́ báyàn kẹ́dùn táàfì mọ̀ pé eléyìí náà ọba ní kẹ́dùn ojú tí ò sómi mẹ́ ṣe bí ìkẹ́dù ojú náà ní kó ní ó bóde mẹ́ kárí pẹ́ kórè ẹ ń bá ti ní ẹlẹ́yàmẹ̀yà dìmúhù ọ̀tẹ̀ ni kò sí tí ò ṣé ìròyìn rẹ̀ nìyẹn arúgbẹ́rọ ọ̀rọ̀ abàrẹ́dà ìmọ̀tẹ́lẹ̀ láti ìlú kìnnìkan sí kìnnìkan lélẹ̀ ọkọ̀ ńlá kan ló ṣubú èèyàn márùn-ún kú mbẹ̀ àtàwùsá kan táwùsá èdè yẹn wọ́n sì dọ̀gbọ́n dọ̀gbọ́n dọ̀gbọ́n dọ̀ ẹ kọ́kọ́ wo rúmọ̀ ọ̀bú tí ó jẹ́ lórí ọ̀rọ̀ kùn bí níjọ́ ìjẹ́kùtẹ̀kẹ́ ìjẹ́kílẹ̀ tẹ́sí

ó fi ẹ̀fẹ́ ṣúkù ebi bí ṣe ń bẹ́ líkì bí mẹ́ ń gbàjá Trump ọbẹ̀ gba ogbó Christian Nigeria lẹ lọ́wọ́ àmọ̀sùlù tí ń pa wọ́n ojú ẹ̀ nípa Christian ìjọ kejì tọ̀ sọ̀rọ̀ nǹkan ènìyàn mú pásítọ̀ tí ń tàbá tọ́ta fún àti ẹni dàgbù ẹwà gbà wá pọ̀ àti ìṣòro ìbáyìí àwọn èèyàn ojú ọ̀la ní ìdí à ní ìdí òbí ẹ̀ láti máa já nǹkan máa lòdú àbùkátà rẹ̀. Sultan ọdá kìríkà ní ìsanwó ọgbọ̀n ọdá ẹ̀yí Mùsùlùmí Nàìjíríà ẹ̀sọ pẹ́pọ̀ tẹ̀yí lọ́rùn kí pẹ́sẹ̀ ìrẹ̀kọ́ máa sanwó oṣù rẹ̀ ṣùgbọ́ta. Àwọn tí wọ́n bẹ níbi kan ní òkú. Wọ́n ti wò Sultan bá wà tọ́bọ̀ ìlọ ìní agbára òótọ́ fẹ́sì àwọn òní jẹ́ nǹkan mẹ́láyé àwọn àtúgbà tí tọ́bọ̀ sọ pé ẹlọ yìí bíbá yìí tẹ́nì kan sì kún ọmọ ẹgbẹ́ ti ẹ̀ sábẹ́ ẹ̀mọ́dá ọ̀rọ̀ ọ̀lá làwọn lọ yìí ó kú ṣẹlẹ̀ ìbádẹ̀ yìí ẹgbẹ́ ọ̀bà pẹ̀lú bàbá mọ̀lá rọ́ pípé ìnìdákùntàn onílágbájá tó ní ìbá lọ jọjọ ọdún tòótọ́ tó ní káwọn èèyàn ọmọ gba àwẹ̀ lọ kí ló wù fọ́lọ́sọ gbàlìkàmọ́ sẹ́ẹ̀rí tó já ní dúwà kéèyàn ní akin lọ́nà òdì sọ́dọ̀ ọlọ́run àgbọ́lọ́gbọ́n tó tọ́ ni o tẹ bá ní àti gbọ́lọ́gbọ́n tó tọ́ wọ́n tó máa bèèrè pé kí ló títí tò ní àti o kí ló títí tò ní àti o ọ̀bàdẹ́dàdà kan ìwọ́lá ní o mọ́sí wá lẹ́ o ṣùgbọ́n ni ó wà kéde bó ṣe jẹ́ pé nílùú pọ̀ kẹ́ náà bá mú kéde nù olórí ibẹ̀ kìtì wá ní nàìjíríà jẹ́wọ́ mọ́ wá ń bọ̀ èyí tó àfẹ́kì wa tí wọ́n bá ń sọ sí wa létí ẹ̀jẹ̀ àwọ̀ sọ wípé ẹ̀yin bàbá wa tẹ́ ẹ bá jọ pa nǹkan pọ̀pọ̀ lẹ́wọ̀n haúsá ìkòrí bẹ́ẹ̀ o àwọn bàbá wa ní bàbá àtàwọn náà sọ fáwọn wípé àwọn ọ̀bà haúsá ìsìláàmù náà ni ò díyè tí ìsìláàmù bá yé àmà yàtọ̀ fún pàtẹ ẹ̀ǹsọ́ òkú òkú ẹ̀sìn là ń sọ Tinubu awúta gbogbo lé iṣẹ́ ìrìnlẹ̀ jọ rìn ṣe ṣe ẹ̀ẹ̀mọ́jọ́tẹ̀ tí ń gúra ní wípé ọmọ bẹ̀rẹ̀ òsì bẹ̀rẹ̀ awúta ti ń pariwo pé ọmọ bẹ̀rẹ̀ ìbò bẹ̀rẹ̀

gbogbo ọgbọ̀n abẹ́rẹ̀. Àwọn tí wọ́n ń jókòó máa wẹ̀ lẹ́yìn, ìǹkí ń fà náà ni pé aláàtẹ̀lò fún Haúsá. Oṣù wo ní ilé oúnjẹ́mọ̀ tí wọ́n ka Haúsá sí? Jọmọ́ àwọn bàbá ìrọ̀lọ́ ń jọ kó jẹ́ wọ́n lásìkò tó dáadáa, àwọn ọ̀dọ́ ká mọ́gbò lóyún o. Àwọn ní ẹjọ́ mẹ́rin tí ẹgbẹ́ papọ̀. Ṣé wọn ọ̀bá yanjú ẹ̀ láyé, wọ́n yanjú ọ̀wájú ọlọ́run. Kíríkà ó mọ̀ tó ń kọ̀dùkọ́lá sí àwọn eléyìn ó ti lọ tí tí ń ṣe ó ti tẹ̀lé wọn iṣẹ́ ilé ẹ̀sì ọ́tẹ̀lé ìná ọlọ́run ti ajẹ́jẹ́ o àwọ́ fi ìtàbí mùsùlùmí lẹ́ o ìntánẹ̀tì tí a sórí rẹ̀ ó ní rọrùn o ìsìnà láàmà dúdé jọmọ́ ẹnìkọ́kọ́ mọ́ pè ní o sákòsáà tí wọ́n ti rọ́sùn rọrùn ajọ́ ń retí ẹ̀ ní ìṣẹ́ ìlú ìkéde tí wọ́n ti rọ́sùn wò ní ẹjọ́ ó dẹ̀ ti gbé jáde káàkiri gbogbo ẹmbá wá láyé àwọn ọjọ́ ọlọ́run ọ̀sẹ̀ fún àmà àjọ rẹ̀ tọ́bá kó sí abẹ́ pé èmi ọ̀gá yín mi ò tí ìfún yín ní yọ̀ǹda fẹ́ ẹ̀dẹ̀rẹ̀ àwẹ̀ kó sì tọ̀jú àwẹ̀ náà káàdé òṣè bẹ́ẹ̀ wọ́n máa jọ̀sán lọ́jọ́ àwẹ̀ jẹ́mọ́ ẹ̀jẹ̀ adẹ́rọ̀ bàdẹ́ dà àwọn bẹ̀ ńlọ́dà ní tẹ̀lé rẹ̀ ìgbà tá a bá tó ṣe ìsìláàmù tó ṣe òun náà ni wọ́n gbà lọ́wọ́ wa nínú ẹni ti fi àti èmi àtẹ̀yìn bàbá rẹ̀ mẹ́tì àwọn àgbẹ̀wò wúrà ní kẹ̀kẹ́ ṣe máa ń parí báyìí ti pé gbogbo ẹni tó bá ní ojú kí ń bọ́ba àlò ní ìgbà àwọ̀ ń bọ́ ń ní fọ́ọ̀mù iná fẹ́ dá wẹ̀ o ó yóò tàn wá fẹ́ dájọ tó wò wípé tó ń bá ń jẹun ẹ̀mẹ́ta àjọ yóò ní lọ déédé ọwá fẹ́ sọ̀kọ́ tiwa òun fún wọn wẹ̀ òun fẹ́ ni ó ní irú ẹni tí wọ́n bá ní tó lè gbé ọba dẹ́dà dàpọ̀ ọ̀wà mẹ́ni kọ́rọ̀ ọ̀wà mẹ́ni gbangba wọlé àgàdì bá ní yẹbi jẹ́mẹ̀. ọ̀rọ̀mọdé náà wá fún ọjọ́ díẹ̀ báyìí méjì á ṣe lábẹ́ ìsàárẹ̀ o méjì á ṣe lábẹ́ ìtọ́ wá já wà nú ẹni tí ó gbà tó yọ̀nù sí tí ó ما بينزل البقرة بحق لا حول ولا قوة إلا بالله العظيم الحمد لله الحمد لله الذي خلق السماوات والأرض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 وقد فرض الله سبحانه وتعالى الصوم على هذه الأمة في السنة الثانية من الهجرة فصام رسول الله صلى الله عليه وسلم تسعة رمضانات وأكثرها تسع وعشرون يوما كما ثبت هذا من حديث ابن مسعود رضي الله تعالى عنه أمتنا جاءتنا من قبل نبينا صلى الله عليه وسلم إرشادات قبل رمضان ومن ذلك جاء النهي عن الصوم إذا انتصف الشعبان جاء هذا في السنن من أبي داود وأبي وابن ماجه والترمذي والنسائي من حديث أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا انتصف الشعبان فلا تسوم ثم جاء في الصحيحين من حديث أبي هريرة رضي الله عنه أيضا قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقدموا رمضان بصوم يوم ولا يومين إلا رجلا كان يصوم صوما فليصومه وكيف الجمع بين هذين الحديثين فنرجع إلى ما جاء في صين أيضا من حديث ابن الصحيح رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم رأى رجلا يوما فسأله هل كنت من صور شعبان شيئا قال لا قال فإذا أكبرت فصل يوم يومين الحديث أمتنا أهل العلم لهم على هذه أحاديث أقوال متعددة لكن أقرب الأقوال للصواب أننا في كعب من أمرنا في الصوم في أول شابا إلى نصفه لمن لمن ارتاد هذا الصوم وكذلك أمتنا أما من ليس له صوم يصومه فليصبر بعد شعبان إلا من كان له صوم كان يصومه سابقا فليصومه وهذا جاء مصرحا من قصة الرجل الذي لقي رسول الله صلى الله عليه وسلم فسأله هل كنت من صوم شعبان فإن الصور من الاعتداد له معنى الأول والآخر فإذا فسرنا الصور من هذا السبيل في أول شعبان ولا معنى إذا بهذا النعم لأن الصلاة ما نهانا عن الصوم في بداية الشعبان فنقول هل صمت من أول شعبان وعن نهانا الصلاة عن الصيام في أول شعبان لا فإذا قلنا هل صمت من صلاة شعبان أي هل صمت من أواخره فقال نعم فقال لا فكأنه يخاف مما رسول الله صلى الله عليه وسلم من قوله إذا انتقض الشعبان فلا تصوموا فظن هذا الرجل أن الشعبان قد انتصف مع أن له صوما كان يصوم سابقا فقال رسول الله صلى الله عليه وسلم إذا أفطرت فصل إلى آخر هذه القصة بارك الله ولكم في القرآن والسنة وارفع الله وإياكم بما في إمام نفس الحديث أقول ما تمنعون أستغفر الله العظيم لي ولكم أستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وكفى وصلاة الله وسلامه على عباده الصفا رجال الله يوصيك ونفسي بتقوى الله هذه وصية صالح للجميع قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمتنا بداية الصوم عن ذكر صلى الله عليه وسلم الهلال في هذا من حديث عبد بن عمر رضي الله تعالى عنه وارضاهما وجاء من حديث أبي هريرة رضي الله عنه صوموا لرؤيته وأفطروا لرؤيته فإذا رأى الهلال أهل بلدة لبلده المسلمين اللازمة جميع البلدان الصوم لأن العلم في هذه المسألة أقوال متعددة فذهب جمهور أهل العلم إلى أنه متى ما رؤي الهلال في أي بلدة لازم الناس الصوم في بقية البلدان وهذا القول ذهب إليه جمهور أهل العلم واستدلوا بهذا بقول الله سبحانه وتعالى فمن شيء منكم الشهر فليصمه وكذلك الذين ذهبوا إلى هذا القول انقسموا اثنين فقال بعضهم إذا رؤي بمكة لازم الناس الصوم يعني الله سبحانه وتعالى سمى مكة المكرمة أم القرى وقال بعضهم لا لا فمتى رؤي في الحي بلدة الميدان لازم الناس الصوم والقول الثاني والقول باعتبار والقول باعتبار اختلاف المطالب وهذا الذي ذهب اليه ابن تيميه رحمه الله تعالى ومن نحى نحوه من اهل العلم فان هذا ثبت في الصحيح كمسلم من قصة إنفال قريش من المدينة إلى الشام عند معاوية فلما قضى حدثه ورجع لقيه وأبلاد بن عباس رضي الله تعالى عنه وسأله متى رأيت الهلال قال رأيناه ليلة الجمعة رأيته نعم ورأوا الناس نعم وصلوا معاوية نعم وعبروا كذلك ثم سأل قريش أبو بن عباس ألا تفطر وهو لأبصر يعني ولي المؤمنين معاوية فقال له ابن عباس لا لا نزال نصوم حتى نروا هكذا أمرنا رسول الله صلى الله عليه وسلم ولكن لما اجتمع العلم على هذه المسألة في المجلس الفقهي الرابطة جاء قول آخر أن لكل دولة رؤيتهم إذا كان لهم إمام وسلطان فسلطان كل دولة في يده الإعلان على رؤية البلاد إذا جاءه الخبر ممن رآه أو إذا لم يروا الناس ذلك يجعلون شعبان عندهم ثلاثين يوما وهكذا صرح رسول الله صلى الله عليه وسلم فإن بقوله فإن يم عليكم فأكمل العدة ثلاثين يوما فإن يم عليكم فأكمل العدة شعبان ثلاثين يوما ما تركنا رسول إلا على حد إلا على محجة بيضاء نقية وقد عد الأمانة امتثالا لقول الله تعالى يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وقد بلغ هذا النبي رسالة ربه صلوات ربه وسلام عليه وبهذا ننتظر الإعلان من سلطاننا حتى نبدأ بصومنا ونسأل الله الرحمن أن يوفق الجميع لما يحب ويرضى وأن يجعلنا وإياكم ممن يصوم رمضان إيمانا واحتسابا وممن يقوم ليلة القدر إيمانا واحتسابا وأن يخرجنا من هذا الشهر القادم المبارك كيوم ولدتنا أمهاتنا من ذنوبنا فولا ذلك قدير وبجرد كثير ونسأل سبحانه وتعالى أن يجعلنا وإياكم ممن يتبعون القول ويتبعون احسنه اللهم ربنا اعز الاسلام والمسلمين اللهم ربنا اعز الاسلام والمسلمين ودمر اعداءك اعداء الدين اللهم ربنا انتقم بشر المستضعفين من المؤمنين والمسلمين في كل مكان وانصر بلاد المسلمين حقا في بين الاوطان اللهم ربنا كلنا معينا ونسيرا يا ارحم الراحمين اللهم ربنا فليكن رمضان اللهم ربنا بلغنا رمضان اللهم ربنا بلغنا رمضان ووفقنا في الصيام وقيام على نحو يرضيك عنا يا ارحم الراحمين واجعلنا ممن يصوم ايمانا واحتسابا وممن يقوم لك بالقدر ايمانا واحتسابا واخرجنا من رمضان ينزلون جنودنا كيوم ولدتنا امهاتنا يا ارحم الراحمين إلى الله وأنا من ربكم سبحانه وتعالى في أمري بدات بنفسي من الذي وفنت بكم قال الله سبحانه وتعالى ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسلوب القائل بمثلة شيئا ثابته من نسي الصلاه علي وقطيع الطريق الجنة اللهم ربنا صلي وسلم وبارك على النبي الكريم خاتم الأنبياء ولي الرحمن اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا